Tí àwọn ẹgbẹ́jàbò ni àwọn aráàlú ti wá máa ń pè ní àwẹ̀ àrùgbó. Kò sí nǹkan tí ń jáwé àrùgbó. Arúgbó fúnra ẹ̀gbọ́n tí ò bá lágbára àti gbàgbà dáàbò náà mú. Ẹ̀rọ̀ bá kú jọ́nà yẹn tọ́lọ̀ ní kó ṣe tí ò bá lágbára kó fún yàn lóúnjẹ fún jọ́ kọ̀ọ̀kan tí ò sì lè gbà wọ̀.

jọ́ọ̀sì láì bá ti mú báyìí láwọn ọjọ́ yòókù rẹ̀ lè gbà náà ẹ̀ kọ́rọ́jà ọ̀fẹ́ ó bá wù ọ̀wọ́ nígbà monday sọ́ọ̀sì ó bá wù ọ̀lẹ́gbà àwọn ẹjọ́ mẹ́ta ó bá wù ọ̀lẹ́gbà kó gbà kó filẹ̀ láì sí any special regard hmm. tó ẹ pé wú ojú náà lè bá fẹ́ ti gba rọ́jà ààbò ẹ̀ gbà kó fẹ́ gbàwọ̀ lórí sí ìrẹ̀pọ̀ tó bá ní ìbẹ̀rẹ̀ kéde àárọ̀ ọkùnrin tẹ́ ẹ gbàwọ̀ ní rọ́jà ààbò àmọ́ torí wípé àwọn èèyàn ti kú ọ lábo rọ́jà ààbò alákòjà ilé àlọ́ àwọn ala lọ́sọ̀ àwọn àwọn àwọn àwọn àwọn àwọn bèbèrè máa ń pán rọ́jà kùnú gan ẹ́ tó torí rẹ̀ nígbà tí Islam náà wá dé àti point Islam ala àwọn kankan ní ìtòlú pẹ̀lú rọ́jà ní rọ́jà kùnú ní àwọn táwọn mùsùlùmí máa ń ṣe ìpinnu tí wọ́n máa ń máa ń àwọn máa ń nígbà náà wọ́n ń pe ẹran táwọn adé ọ̀rọ̀ ìjọba ẹran tó lọ pẹ̀lú tọ̀ nínú rẹ̀ kọ́ o wọ́n tún láwọn ìjọ tuntun náà tó máa ń gbé síbẹ̀ àsìkò rọ́jàbù làwọn tí wọ́n jẹ́ mùsùlùmí mọ́kà máa ń ṣe wọ́n múra wọn tó hmm? torí àpẹẹlẹ tán fún un sírú àpẹẹlẹ ọ̀nà ní islam wọn fún nírú àpẹẹlẹ yẹn èyàn lè gba àwẹ̀ nọ́mbà bíi ń gbàwẹ̀ o olùgbàlejò monday olùgbàlejò thursday olùgbàlejò tuesday àmọ́ kó wá lọ pé ah látòkè délẹ̀ agbára ẹ̀rọ jábà àti tábà gbàjọ́ kan láyé ìjọ ọlá rẹ̀ ní tábà gbàjọ́ kan láyé ìjọ ọlá rẹ̀ ní ẹ̀ máa gbàjọ́ kan láyé ìjọ ọlá rẹ̀ ní ẹgbẹ́ mi yẹn tọ́ tó bá jẹ́ sábà ìlà wò nìyẹn kọ̀ rẹ̀ àmọ́ tó bá ní ṣàbáàlì náà bídà lọ kò ní bídà o ṣàbáàlì oṣù tó wá lẹ́yìn ìrọ́jà ògbélẹ̀ ẹ̀jọ oṣù náà yàrá oṣù tó ká kó tó kan rọ̀mọ̀bọ́n ìyẹn lè gbà wọn àmì ìtọ́sọ́lá mọ̀ ń gbà bàbá mi mọ̀ ń gbà rẹ̀ fún àjò wọn ẹ̀tọ́lọ̀ pàtó lágbára àmọ́ lọ́jà kò ní òlẹ́rìí ìfẹ́jà ìfẹ́jà kankan nọ́máàwẹ̀ táwọn èèyàn ń bá mẹ́rin bá fẹ́ gbà gbà á àmọ́ sọ fún ìgbàlọ́ jáde ẹ̀yẹ́ tó fẹ́ ìgbàlọ́ jáde ṣe wáyé kò bá gba ọ̀sùn gbọ̀dọ̀ fún gbani ẹ̀hìn dídá ló ń ṣe àgbọ̀dọ̀ fún ọgbà àgbọ̀dọ̀ lọ́wọ́ àwọn ọ̀gbọ̀n ẹ̀rì ìgbàwé bẹ́ẹ̀ nọ́málẹ̀ ẹ̀dúgba òyìnbó tó fílà bẹ́ẹ̀ nọ́málẹ̀ fi ẹ̀sẹ̀ yàn àmọ́ kò wá ní fẹ́ṣà aláàtọ́tà yẹn máa ń lù mọ́ ọlọ́jà àbúrò pé tẹ́kùn ọlọ́jà ọ̀rọ̀ àmẹ́bí ìṣèṣ lọ́wọ́ nínú ọ̀rọ̀ ọ̀jù tó làwọn ti ṣe ìrìn òru tó òmìnir wọ́n jó mọ́ ẹ̀ ní ó ti ná fílà kan táwọn máa ń gbé jíbẹ̀ báwọn ó sì fún ìkàtà àwọn ọgbà bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ lọ́jà bẹ́ẹ̀ pé ah, ọlọ́wọ́ kò ládàá mẹ́jọ ọlọ́wọ́ báyìí báwo lọ́wọ́ ẹ̀mí ọ̀gá ọlọ́wọ́ kò ládàá nìkan ládàá kan tó gbé lọ bẹ́ẹ̀ sábà ẹ̀mí ọ̀gá ọ̀nà máa lè kó bá lè kó bá lọ́wọ́ ọgbà bẹ́ẹ̀ fi jọ ìjọ àwọn so rọmọkàn tó gbọ́n lọ àwọn òkújọ náà yẹ ẹ̀yẹ lè gba bàbá náà ẹ̀yẹ lè gba wẹ́n lọ́jọ́ àbùkù bá jẹ sí ọ̀dínárì àti ìgbà àbùkù kó bá rẹ̀ àmọ́ pé ó ní pẹ́sà wọ̀ làwọ̀ náà. ọjà. yẹ́wọ̀n bọ̀. yẹ́wọ̀n bọ̀ àti sọ̀tò. ee àlẹ́ obìnrin tó bá bá sọ̀rọ̀ nípa ìjà o. ee àgbàlẹ̀ ilé àti ìjọra wọn. ee tí ọkọ wa tọ́lọ̀ ń ta lọ́kọ̀ tó. fọ́ọ̀mù tó dédé. tó dédé wọ́n sọ fún yàrá ìfowópamọ́ ìjà. ee wọ́n á yà ayé tó ń tẹ̀ gbà sí ọkùnrin bẹ́ẹ̀ lè tọ̀ láti ìrìn àjò dáadáa wọ́n bá ti bá sọ́ba ní wọ́n sọ́ba tó kọ̀ kò fẹ́ gbọ́ owó ń bẹ́ẹ̀ ní ọlọ́run wọ́n má ti jẹ̀ kó bà ẹ́ ṣùgbọ́n yóò ní kúrú náà olùtẹ́lẹ̀ bí ó lè tọ̀ láti ilẹ̀ yìí dáadáa àmọ́ gbogbo débẹ̀ òun ló ṣiṣẹ́ tọ̀ àkọ́kọ́ ni pé wọ́n béèrè pa irun gbọ̀n àti gbogbo ká fi irun lẹ̀ nínú ẹ̀sìn láàmú tó jẹ́ kúláàmù tó wàhálà lè fọ́ wọ́n máa sọ pé bàtàrà ó kọ̀ pé àti bá tó ń sọ̀rọ̀ fi pàdé yìí. ó ní wípé sẹ́rí nínú ọ̀nà tá a ṣe ń pírìsẹ́ǹtì ẹ̀sìn fúnra wa ẹ̀sìn tẹ́lẹ̀ táwọn ti fi kéde lágbára ti wá ní pẹ́yẹ. nígbà àwọn ọmọ ẹ̀ṣẹ̀ ò ní wípé mínímọ̀mù àwọn láti dìbà mínímọ̀mù fúnra wa. wípé ẹ wá pẹ̀sìn ẹ wá pẹ̀sìn ẹ wá pẹ̀sìn ẹ wá òkú wa kó wa kó wa Ah, àwẹ̀ yẹ yẹ ẹgbẹ́ náà yẹ yóò ti yẹ ẹ tó bá ti yẹ tán yóò tún yóò lé àtàrà ńlá ní ìlú ẹ tọ̀kì ṣe bẹ́ẹ̀ tẹ́lá àwọn òkè kan bẹ tọ́lá o ṣe káàdì tó tọ́lá máa ṣe tó tọ́lá ọba tọ́lá máa ṣe fún wa ó ní fọ́pọ̀ tó ń ṣe kíkẹ́ bá ti lè bírèkì aburú tó wà lẹ́yìn ẹ̀ àlọ́ ìsọ̀lá ń gbọ́ ní pé káfí ọmọ ìmọ̀ wà lè púpọ̀ dáadáa tẹnu tó fà wọ́n ti inú gbogbo irun tọkùnrin àti obìnrin sọ́jọ́ ṣí ẹ̀ ẹ́ irun mọ̀nìkan ló yàtọ̀ kọ̀ọ̀kan. irun gbogbo tọkùnrin àti obìnrin jọ ṣí ẹ̀ obìnrin nínú lórí ọkùnrin náà ní ẹ́ obìnrin nínú lábíà ọkùnrin náà ní ìlú obìnrin lórí gómìnà náà ọkùnrin náà ní. tọ̀ nínú àwọn ọmọ ohun tá wá fi hàn tó hàn tó ẹ̀kọ́ kò nìkan ló dáa ní lóbìnrin ò ní ohun mọ̀. láàrú pé ọkùnrin èèyàn èèyàn kì í ara nǹkan tí yẹ lórí rẹ̀ gẹ́gẹ́ gbogbo ó ti rí òun pé gbogbo tí ó bá wọn títọ́ gbé bá ń bì límìtì kọ́kùnrin máa dóbìnrin kó lè máa dọ́kùnrin òṣìṣẹ́ àdúgbò ẹ máa wọlé sí gbogbo alága pé ìsìlámù ọkùnrin kò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ bí obìnrin ẹ ọ̀rọ̀ ọ̀dọ̀ ọ̀fẹ́ tó wò bá gbígbé ẹ àlẹ́sọ̀ làwọn sẹ́lẹ̀ àlẹ́sọ̀ ọlọ́run ọba láàánà àwọn èèyàn ọkùnrin tó fẹ́ máa tó fẹ́ máa kọ́ọ̀tù obìnrin àti obìnrin tó nàbẹ máa kọ́ọ̀tù ọkùnrin ìsìlámù fẹ́ ara rẹ̀ òun náà ìdí ìsìlámù kọ̀ ó búlọ́ọ̀kù wípé kí ọkùnrin kó wọlú aṣọ tó wù wọn ara rẹ̀ òun náà ni ọ̀rọ̀ ìbọ̀ tẹ́lú ní ìsọgbé nǹkan tọkùnrin ní ni kí n tá àti tọkùnrin màlúù tá a bá ti rí ẹ mọ yọ ọkọ ẹ mọ yọ ọkọ lọ́sọ̀rọ̀ tẹ bá ti yọ ọkọ àwọn kan tó kù ìwà èdè ẹ̀yẹ wo lájọ tẹ́lẹ̀ wọ́n tá a ti fún ẹ̀rẹ́ nìkan. àwọn ọmọ olúkéré wọn gbà ayọ́kù àdínlọ́wọ̀ ọkàlọ́fẹ́ ogun the ogun day tá tó tẹ̀lé ní tó di pé à èmi náà fẹ́ ọkùnrin àbí obìnrin sọ pé òun fẹ́ ṣe òun fẹ́ ṣe tọ́jú ẹ̀kọ́ bá ju ọkùnrin ló fẹ́ jẹ́ ọkùnrin náà lóòótọ́ fẹ́ di obìnrin gbogbo ẹ̀ wá pé ẹ̀kẹ́ má bẹ́ẹ̀ tó bá ti sílẹ̀kùn rẹ̀ lẹ̀ láti fi wọn wọ̀nyí. báwo bá sílẹ̀kùn rẹ̀ lẹ̀ bọ́kùnrin bá ti lóun gbọ̀ tó bèèrè gbọ̀ bọ́kùnrin ọ̀gá ń wọ̀n sí tó wà ń bẹ ẹ́ kò ní ṣe torí ọ̀pọ̀ nìkan ni ọ̀gbọ́n jẹ́ o torí nǹkan tó jẹ́ ìlànà ẹ̀ ń tún bọ́kùnrin ti yàtọ̀ sóbìnrin rẹ̀. àbí ìsìláàmù ti wá sọ sáyẹ́nsì wa kú bẹ̀ níta. ẹ̀yẹ sábà máa wò ó kẹrí námásọ̀ facial hair àwọn irun tó wà lójú jean jean tó ń kàn tú ẹ̀ orí white room lọ́dọ̀ wa white room sábà ọ̀sán ọkùnrin ní fẹ́ wà àbí obìnrin x x àbí tó ní pé bákùnrin bí ń dọ́kùnrin tó yàtọ̀ sí tóbìnrin òní òní wáyé orí wáyé tó kò tó òní bí ìdí ń kọ̀ tó òní irun gbà wá òun náà ti pé tó bèèrè bá fi ní àyè kó fà ní. àwọn obìnrin tẹ́tọ́ máa nínú kan hàn tó ṣẹlẹ̀ bí nǹkan ṣẹlẹ̀ sí jane wọn ni o tẹ̀sán sọ̀rọ̀ ni wọ́n tó bí tó pọ̀ jù ọkùnrin ló ti tẹ̀sán kó pọ̀ obìnrin wọn tó bí díẹ̀ by the time tó ń báwọn organs tó wà lára one of those organs adrenal gland là ń pè òun náà máa ń kóbi tẹ̀sán sọ̀rọ̀ tí wàá lára ti dé òun wà á dé kó pọ̀ ara obìnrin obìnrin kó lè máa wọ tó bá ti wù wọ́n tó so ewu gbèsè nǹkan tá a fi ń takọ nìkan àmì ní láàrin ọkùnrin àtòbìnrin so nǹkan bá ti jáde láàrin ọkùnrin àtòbìnrin pẹ̀lú òfin tí bá ń jìnnà ẹ̀yí tí bá ti ní ìtàkùn tó pọ̀ ní ìṣẹ̀lẹ̀ mi ẹ̀rẹ́ àbúrò náà ti ṣẹlẹ̀ àti mi òbí náà ọ̀gbọ́n nìkan kódà yìí tó ń le dé nígbà tí ìsìlámù ti ìsìlámù ara lọ́la bẹ́ẹ̀ bá báyìí ìyàtọ̀ bá fi ara já gbogbo ẹ̀ lásán ó sọ bí pé ẹsẹ̀ yẹn ní kanáà ni bí wọ́n fọ́ ó yọjú rẹ̀ ni bí a ah, ò dá àwọn ọgbà rẹ̀ sókè àwọn tó ní pé nígbà tá a náà fi lé sí ìlànà ìdí ní ìbámu tó dọ́dọ̀ tó wa àwọn kòrónà yìí ti wọ̀ ní mùsùlùmí àwọn tó ń ṣe mùsùlùmí ká jẹ́ pé ìpèní táwọn ìlú wa àwọn ni wọ́n gbé jù káwọn ẹ̀mọ́ fáwọn bọ̀ wọn wọ̀ ní. àti fáwọn sì lọ̀gá àwọn ìlú náà ti fáwọn bọ̀ wọn tán ó tó fi kòrónà yìí ti lọ. nígbà tí wọ́n lọ tán táwọn àfáwọn mọ̀ sàlàyé ó kàlùkù ti jìnà ó ti fún kálukú tó bẹ́yà tó bá wù láti ṣe ní àdúgbò bá wù láti ṣe. right from the time ipò ní láti ṣàlù islam ti bọ̀ ti bọ̀ kọ́dẹ̀ ẹni tó jẹ́ wéèrè pátápátá jù wéèrè èdè wà jẹ ẹgbọ́n èdè wà sí báyìí èdè wà sí ẹ ẹ ẹ wá dé nǹkan kì í débi ọ̀rọ̀ mọ́ mọ́. ẹlẹ́sìn lọ́rọ̀ gbogbo gbogbo ìgbòho tó balẹ̀ wọ̀nyí àlejò káàkiri ìgbọ̀dọ̀ yìí fún wa kó má kọjá àtúntò tẹ òun lé àtúntò òun yẹn náà pẹ̀lú bá tó tọ́lá tó kú láàyè òun lọ́wọ́ sára ní sáàtì gbólóhùn sáàtì ti tọ́ èyí ti gbólóhùn pé a mẹ́rin ọ̀bá lágbà ànágbé ní ìlọ̀lọ́ọ̀bà ọlọ́ọ̀bà ìdàrí ẹ̀rọ ìlà ààrẹ ẹ̀rọ ìgbóhùn ìlànà ọ̀pọ̀ yàrá ẹni tí bá ń pa bàǹtẹ̀ rẹ̀ tó wọ̀ tí bá ń wọlé ọlọ́ọ̀bà òní kò ìjọ ìyàwó ní ti bínú. tọ́ nígbà táwọn ìjọba àwọn ọdún àlẹ́ ìwà sọ na wa pé ìgbà asọ́yà ní ìjọba àbẹ́rẹ́ fọ́nìkà ní tó bá ti kọjá kókó tẹ̀lé dé ní ìpínlẹ̀ wọ̀ ìrùnà lọ́wọ́ tó dé ìrùn bá fún mi kí láwọn ìyàwó ní nígbà táwọn tẹ̀lẹ́bí ti dé àwọn gbọ́dọ̀ mọ̀lé fún kálukú ẹ bèè wa tó láwọn ilé ìdí òkà ayà kankan kò láti ká kò ní lọ́rọ̀ tó ìlú àwọn ti bẹ̀rẹ̀ bá gbogbo nígbà tó bá ìlú náà ó ìkànnì ní ìsinmi john tó máa sọ pé àbẹ́yẹn ah, bá jẹ́ kílẹ̀ ẹ̀ka kò ní iṣẹ́ báńkì kílẹ̀ rẹ̀ níṣẹ́ nígbà táwọn ti fi ń dánú gbọ́lẹ̀ pọ̀ ti fà nílẹ̀ kí wọ́n ti fi ti ń àwọn èèyàn tó ń fẹ́ ṣe torí ẹ̀sìn ó tẹ̀lé pé ìlú ń gbọ́dọ̀ kékeré lé sí ẹ́ àwọn ẹ̀jẹ̀ ìṣe wọ́n tó bá ti gbọ́ tó kún irun kọ́ọ̀fù báyìí ẹ́ bẹ́ẹ̀ bá kọ́ọ̀fù báyìí títí rẹ̀ náà wọn gbádùn rẹ̀ àmọ́ tó bá ti kàtọ́ lọ́wọ́ bá nìkan lábọ̀ wá sí ẹ̀ẹ́ sẹ́nà bí táwọn òtákò ìṣẹ̀lẹ̀ fún ọba ti dé lórí ẹ̀ẹ́ kò sí táwọn ìlú ní ọ̀rọ̀ ìdílé ní bọ́ sẹ́ẹ̀tì torí torí àìdí ìmọ̀ta àìdí ìjọba kan select again ó ní kí nọ́ọ̀sì máa lè nù ó ní kí dókítà máa lè nù kí ó lè já sínú kiri kiri kan tó ń ṣe but nílò òyìnbó àwọn kẹ̀kẹ́ ti ṣe àwọn tó ní díẹ̀ gbà ayé gbogbo ilé nǹkan tó bá wà tá a lè ṣe wa ló yẹ ká ṣe ní pẹ́ tẹ́ẹ̀sì láǹfààní tó wà ní kéèyàn fi lẹ̀ pọ̀ kì í sọ̀rọ̀ ìfẹ́ ọ̀nà yẹn ni ara rẹ̀ ní pé sẹ́ẹ̀sì kéèyàn bá fi hàn mọ́ lẹ̀ kì í sábà wù púpọ̀ ètò bẹ̀rù ẹ́ ẹ̀rọ wọ́n tẹ́lẹ̀ ìgbésọ̀ àti ìwọ́n lè tó fẹ́ tó ti tẹ́lẹ̀ ẹ̀sọ̀ ojú àyè àbọ̀wọ̀ pa àwọn bọ́ bá ti fa àbá yóò mọ̀ gbogbo ẹ́ bá ti fa àbá yóò mọ̀ gbogbo ọwọ́ bẹ̀rẹ̀ nìkan làwọn bẹ́ẹ̀bẹ́ẹ̀rù ẹ̀ ìfọ́nà ọba ṣe ọ̀rọ̀ ọrùn gbọ̀n kò ṣe bí ọ̀rọ̀ ọrùn orí bẹ́ẹ̀ bá ti wo orílẹ̀ nínú dédé táǹkà ti fi ro gbọ́lẹ̀ njó ti di. irú àkókò àbúrò àwọn yìí ń gbọ́n wáyé ṣe pé tó tó tó tó tó tó

but ẹwọ ìwọ orí ìsọwọ ìsọfún but eléyìí péjá sílẹ̀ bẹ́ẹ̀ bá sílẹ̀ ló sọ kù sí ìrìnàlẹ̀ àwọn kan lẹ táwọn àmọ́ àgbẹ̀ ètò lájọba ti bí wọn sún náà làwọn fífi yẹ ẹrù mọ́ wá àbí ṣé bí bá gbọ́n wọn wá ẹ ṣé bí bá ti kú ní àyéjọ kejì sọ́ńtì ni wọ́n kú tọ́ àwọn tẹ́lẹ̀ báyìí ṣe ìgbìmọ̀ gbẹ́rẹ́ láti àtàn ìgbà lọ́wọ́ tẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ sí ìgbìmọ̀ gbẹ́rẹ́ láti fi fifteen tó ń gba sixty years ní oṣù báyìí kò tó lè ní. èèwọ̀n tẹ́lẹ̀ báyìí sixty years yóò gbé dààmú ìyàwó aládàmú ara wọn ẹ bá àwa òkè fún wa ní ohun tó bẹ̀ lọ́dọ̀ sí wọn ẹ ẹ̀rọ ìbẹ̀ tó bá bá ń gbọ̀n tán gbogbo àwọn kókó wa jáde yóò tún wá lú ọgbìn yóò tún wá ra gbogbo kírun ilé ayé yóò ní parí ètè kẹ́kẹ́ yóò yé mi bẹ̀rù pé ìwọ ló dààmú rẹ̀ ìwọ ló dààmú rẹ̀ mẹ́ta bẹ́ẹ̀ sí ilẹ̀ kéé báyẹn já àmọ́ bá ti rárá dáa nù báyìí ọmọ kó ṣe o tó kò sí nǹkan bẹ́ẹ̀ ń ká fún gbogbo bẹ́ẹ̀ náà lọ́rọ́ tuntun náà tó kéèyàn wá lójú báàbò ọlọ́run bá pàṣẹ ọmọ sùkánì ẹ ó pàṣẹ rẹ bọ́sẹ̀ rí gẹ́gẹ́ mi sọ pé ẹni ká máa fi ṣe pàtì kan tó wọ̀ láàyè àwọn èèyàn tó fẹ́ẹ́ fẹ́ẹ́ fẹ́ẹ́ ṣùgbọ́n sẹ́wọ̀n nígbà tẹ́ẹ̀ máa gbọ́ nǹkan fún mi forty years thirty years kẹyọ̀ kẹ́ni gbọ́ nígbà tó sọ fún mi pé ìdílé náà ni ọlọ́run bá béèrè bẹ́ẹ̀ bá bá sọ fún mi ìdílé ẹ̀ sọ pé yóò lè mú ẹwà mọ́ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà irú obìnrin tó bá mọ̀ pé ó dẹ̀ ń sọ tó náà sọ jáde pé ọ̀rọ̀ yẹn ti kóhùn ló lè gbà pé ó dẹ̀ ló lè gbà bẹ́ẹ̀ ní lórí pé wọ́n fẹ́ lọ sáà tó ló lè gbà tó bá lọ bí dábọ̀dà. èyí ni àwọn àgbà àbùlà ẹ̀yọ́ wọn ti ń kọ́ mọ̀ bí ẹ̀dẹ̀ ẹ̀rọ tó fẹ́ fọ́lọ́ mi ẹ̀rọ tó fẹ́ fọ́lọ́ mi dáì irú ẹ̀ tó bẹ̀ tó wọ́n ti ń lò láti lè ẹ̀wọ́ tó bá fẹ́ lọ bá lọ fẹ́ lò ẹ̀sìn ọ̀gbẹ́ pọ́blẹ́mù ẹ̀fọn tó ló kù ẹ̀gbẹ́ à lóba àwọn arúgbó àwọn chéèjì tí bábà fún mi ẹ̀fọ́ wa ní káfíńà ìgbàgbà ìta àwọn gbọ̀dọ̀ rí o èyí tó kù lọ́kàn rẹ̀ ẹ̀gbọ́ èyí tó kù nù ó ti gbàgbà yẹ́wọ́n ẹni tẹ́lẹ̀ náà ní ìpèsè bá bí àwọn táwọn mú kí náà dáhùn ẹ̀fọ́ ìtumọ̀ ìgbé ṣáwà ń fà ó sì ní ìgbà tó ń wo ilé tẹ ẹ bá kọ́kọ́ rí ẹ ẹ mọ̀ ojú ọ̀sẹ̀ àwọn ẹ̀sìrẹ́ǹsì ẹ̀ ṣe fẹ́yìn bá kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ sún náà hmm? nínú ọ̀rọ̀ gbà ní gbogbo pé owó ní máa ń ṣe láti gbogbo sẹ́wọ́n tó bà ṣèbó mọ̀ pé méjì náà wọ́n yẹn yóò kọ́ ní ọgbọ̀n ìgbọ́n sẹ́wọ́n tó gbà wọ́n yẹn fún wọn ní àtàkì kan wọ́n fi bá ń ṣe ni yóò ti máa fi jẹ́ ọ̀kan pé àbọ̀ ah, mo ti fẹ́ sàlàyé báyìí wọ́n jáde jù ní o. bíbọ́ ṣe láwọn èèyàn táwọn náà wà lẹ́gbẹ̀ẹ́ lọ́sọ̀ pé ẹ̀hẹ́n ọwọ́ ló fẹ́ wọ́n ló fẹ́ máa tún kúnlẹ̀ wà ní. ọ̀fẹ́ kúnlẹ̀ mọ́ yóò kọ́ sí ọ̀run bọ̀ wọ́n bá bọ́ ìlú gáì ló ṣe gáì ló ṣe ọlọ́wọ́ ti sáwà ẹ̀jẹ̀ wọn. ló bá kọ́kọ́ yá ló lọ wá àwọn sòkòtò kan tó yẹ pé ó mọlé ó tẹ́tẹ́ ìlú àyè. àyíwá ọ̀pọ̀ ẹni ọlọ́wọ́ sòkòtò ó lè mọ̀ lọ́wọ́ bí jọ́ọ̀jù yóò kọ́ sí ó bá gáì ló ṣe wọ́n ti mọ̀ ẹ̀dújẹ́ ìdí ìfún náà mọ̀ irú tí ń ṣe náà ní ìdí ẹ̀sẹ̀ mi lọ ẹ̀gbọ́ ó wò pé tóun bá dé ta tóun bá wọ̀ pé àwọn èèyàn tó ń gbogbo pé ẹ́ẹ̀ tó ṣe báyìí tó yìí sọ èyí ò sì ní síbẹ̀ láti fi fẹ́ ṣe ẹ láti pọ́ọ̀pù bí mọ́ni ẹ̀ tó ń lọ pé ìjọ díẹ̀ náà ìjọ díẹ̀ náà tó ń bá ìṣẹ́ tó bá ti kó tèèyàn bá ti ṣe bẹ́ẹ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ àtọ̀ ẹ máa lọ sọ tí wàá ti ti sọ pé ilẹ̀ fẹ́ gbà ń bẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ náà ló bá àwa náà láti sọ ó bá lọ́dọ̀ ọ̀ bá lọ́dọ̀ ẹ àwa yìí náà ni wọ́n ní kẹ́ ẹ máa tó ọ̀tọ́ ẹ ti obìnrin náà kọ́ bíbojú ni ó ṣe láti torí ó pè á eléyà àlùmọ̀ ẹ̀jẹ̀ ká máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀hìn tóbi tí mo rí o ẹni yẹn ẹ máa bá sọ ẹ máa bá sọ ẹ ti máa wá àwọn ènìyàn rẹ mú ẹ jẹ́ kó máa lọ àwọn àlàkọ́ọ̀tù bí tó ti máa gbọ́ ẹ gbọ́ ṣẹ́ni ẹ̀ bá ti ń gbọ́ làkọ́kọ́ yóò rìn lẹ̀ èyí mọ̀ á ah, àtẹ́tàgbára yẹn tó bá yẹ pé ní tó tó dìjà bùkù o ìmí ìbẹ́sọ̀ kò fẹ́ gbọ́ kankan o ìmí ìsì ń tí ń ṣẹlẹ̀ sí ni wípé à bẹ́ẹ̀ ni sọ èyí ṣe ní kúrò bí iṣẹ́ ẹ ẹ máa àdírẹ́sì náà gbogbo tó bá ti bá tó wà ẹ máa àdírẹ́sì wá o bó ṣe rò ó èyí ṣe tọ́lọ́wọ̀n ọba ẹ bọ̀ wá fún láwọn ìgbà fún táwọn náà ayé pẹ̀lú ẹ̀sìn lágbájá lọ òun ló ní supermarket ní kọláì ìkọ́bù ló ń lò irú dẹ́sì bẹ̀rẹ̀ fún un kèé sọ̀rọ̀ pé àwọn àlìjẹ́nà nìkan òun mọ̀ pé àwọn àlìjẹ́nà náà fẹ́ wọ̀ wọ́n ẹmọdé sọ pé pé fọ́tù ìṣẹ̀ ló ní ìbálòjẹ́nà wọn náà bó tilé adìẹ èyí gẹ́gẹ́ máa ń sẹ́nu pé ilé adìẹ kò fọ́ bàbá ìmọ̀ ìjọba òkú ilé adìẹ kò sì ṣe òun náà wọ́n fọ́ bàbá ìjọba ilé adìẹ ilé adìẹ adìẹ náà kọ́ èyí bá ti máa ronú nù ẹ mọ̀ bàbá náà ẹ mọ̀ fọ́lẹ̀ ẹ ẹ mọ̀ fọ́lẹ̀ tó bá fi ń ṣe léyìn òun sọ ẹ̀yin náà wà ní ṣe gíragíra especially ọ̀dọ́ tó bá ti fẹ́ ti pẹ́ tó ẹsẹ̀ ní pé yóò bọ̀ but àwọn mí ń dẹ́kun bá wọn ìdáhùn sọ fún ọdún wò ó bá ṣe mi ò mẹ́ báyìí bá ṣe lọ́pẹ́ àmì èmi ò ní gbà ó wọ́n mọ̀ ṣe tèmi náà mọ̀ ṣe tèmi bá ọ̀gbẹ́ni máa kó bá ní ẹni láti ìgbà bẹ́ẹ̀ wọ́n dàbí bọ́ọ̀lù tó kọ́ ṣe ẹnu àmọ́ lóye dẹ́yìn wíyì àtẹ̀síṣe ẹ máa tàbí àbọ̀lọ́pọ̀ ìlú owó àlá àdìgbò nípa ẹ ẹ bá sọ fún àwọn ọ̀gbẹ́ni ìlú èmi lẹ́wọ́n sọ fún ìṣèjú pọ́ alhamdulilá ọlọ́dọ̀ wa ti fún ọ báyìí tó mo fẹ́ lọ fún ajá má àbájọ lọ hajj yẹn ni àbájọ lọ tó wọ́n ní kí n sanwó tẹ̀lé mọ́ àti bá kò ní tó wù fẹ́ tí tó ń ṣe lọ́n kó tó lọ lè máa sọ lóbìnrin ẹ̀ òun náà fẹ́ dà lájà yẹn àwọn ọ̀rẹ́ àṣẹ kí ni ta ní ọgbà ní ọgbà àkáàkì ìwé prọ́sẹ̀ náà ní o prọ́sẹ̀ ní àmúhìnà àtúndé pa ẹbá ní sọ́sẹ̀ ẹ̀ ìdí ògbà kẹwọ́n tó wá ti lọ́ka ìwọ́n náà lọ bẹ̀rẹ̀ ọ̀gbà gbogbo tó bá tó kù lójú rẹ̀ tó tẹ̀lé tẹ̀lé ọ̀nà kọ́lọ̀ tó yọ kù tó wá tó yẹ gbogbo ọlọ́run ga ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti gbọ́ ọ̀kan ní ìmọ̀ràn rẹ̀ lọ́kàn yẹ tó bẹ́ẹ̀ tó